إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah àtọrọ àsálàtù fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam insha allah atuma tẹ̀síwájú lórí tafsir quran kareem látinú suratul hajj aya 67 أعوذ بالله من الشيطان الرجيم لكل أمة جعلنا سكن لهم لكل أمة جعلنا سكن لهم من هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم ọlọ́run wa subhanahu wa ta'ala ní lèkúlè ummatin ja'alna man sakanu umnasiku ìjọ kọ̀ọ̀kan àwọn ọlọ́run wa subhanahu wa ta'ala àti fún wa ọ̀nà ṣe ìjọsìn wa àwọn ìjọ anabi ibrahim alayhi salatu wassalam ìjọ anabi musa alayhi salatu wassalam anabi isa alayhisalatu salam àti gbogbo àwọn anabi tí ó ṣíwájú àwọn nǹkan tí wọ́n máa ṣe ní ẹ̀sìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní àti ṣàlàyé ẹ̀ fún wa bákan náà la ṣàlàyé fún ilẹ̀ náà muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ìgbàṣejọ́sìn gbogbo àwọn anabi ọlọ́wọ́n bá pátá mẹ́sẹ́ẹ̀jì wọn ọ̀kan ṣoṣo náà ni òun náà ni tàkíkù ṣahadati allah ilaha illallah ìwáfin rinlẹ̀ ipe kò sí nǹkan tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún àyàfi ọlọ́run ọba allah gbogbo àwọn ànábì ọlọ́run ọba mẹ́sẹ́ẹ̀jì kan yìí náà ni wọ́n mú wá. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́run ọba la ti gbé dìde nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan rasúlà òjíṣẹ́ àní ìbúdùlọ́ ní tí òjíṣẹ́ yìí ń sọ fún àwọn èèyàn wọn òun náà ni pé ẹ̀sìn allah wáṣítẹ́nìbù tahut ẹ̀jìnà sí tahut ìtumọ̀ láìláà ìlọ́lá òun náà lélẹ́yìí gbogbo nǹkan tí àwọn èèyàn ń ṣe jọ́sìn fún tó ń gúnran fún ni àbọ̀njẹ́jẹ́ fún ni wọ́n gbára lé e ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí i tó dìsáàvù ká ṣe jọ́sìn fún nínú gbogbo wọn pátápátá kódà ẹni tó lóun sin ànábì ọlọ́run ọba kan àbóhùn sin màláìka ni àbóhùn sin àwọn ẹni ọlọ́run ọba kan gbogbo àwọn wọ̀nyí wọn dìsáàvù ká ṣe jọ́sìn fún wọn bẹ́ẹ̀ ni tó bá rí jọ́ ń gbé ní alkiyama wọ́n máa tako gbogbo àwọn tán bá ṣe ìjọsìn fún wọn torí pé àwọn kọ́nà pé àwọn èèyàn lọ síbi pé kán ṣe ìjọsìn fún wọn ṣàìtọ́ọ̀nù ló kó sí ọkàn àwọn èèyàn ìpé kán máa ṣe ìjọsìn fún àwọn nǹkan wọ̀nyí àbí kán máa ṣe ìjọsìn fún àwọn ànábì ọlọ́run ọba àbí fún àwọn màláìka bó tiẹ̀ jẹ́ pé àwọn màláìka wọn ò máa dissociate ara wọn tó bá rí jọ́ ń gbé ní alkiyama lọ́dọ̀ àwọn tán láwọn ń ṣe ìjọsìn fún wọn ipe àwọn kọ́ ni wọ́n ń ṣe ìjọsìn fún àwọn àlùjẹ̀nù ni wọ́n ń ṣe ìjọsìn fún ọlọ́wọ́n bá ní wàyà ọmọya ṣòro jẹ̀mí àmì ìjọ tó ń ọlọ́wọ́n bó kó gbogbo ẹ̀dá àwọn fún mọ̀yà kúlù lè mọ̀lá wọn a máa sọ fáwọn mọ̀láìka àá ọláhì ìyá kùmkánù yá àbùdù àwọn wọ̀nyí ẹwù wọn sẹ́yìn ni wọ́n ń ṣe ìjọsìn fún àwọn mọ̀láìka ó máa fèsì kọ́ọ̀lù subhanaka wọn mímọ́ rí ọlọ́wọ́n bá bí ọlọ́run ọba ó gbọ̀ngbọ́n ó mọ kangakanga kọjá kó ṣe pé káwa sọ fún àwọn èèyàn pé ká máa sin àwa antawale yuna mindu nìyí ìwọ ni ọ̀gá títí wa ìwọ làwa ń ṣe ìjọsìn fún a ní kankan ṣe pẹ̀lú wọn balkanu ya abudu daljeni alùjẹ̀nu ni wọ́n ń ṣe ìbáàdà fún na ń képe na fún na jẹjẹ fún na ń gbáralé aksaru bíi èyí tó pọ̀ jù nú ọmọ ènìyàn lónígbàgbọ́ nu rú àwọn nǹkan báyìí lónígbàgbọ́ nu kámọ́sìn àlùjọ̀nù sọ ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá ní àfa lòun tó ń gbégbékúgbélé wa lọ́wọ́ ó ní ọmọ lọ fọ orúkọ yìí àbí orúkọ ra wà níyà kan ni àbí kíní kan màláìka kan lélẹ́yìí máa lọ pé nítorí ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba òun ló ń gbé fún màláìka tó ṣe yí pé àwọn mọ̀láìkì ó máa dissociate ara wọn pé rárá kò ń ṣe àwọn àlùjọ̀nù ló ń ké pè kí la fẹ́ sọ bí eléyìí òun náà ni wípé mẹ́sẹ̀gì àwọn ànábì ọlọ́wọ́n ọba àlẹ́ wasalam nǹkan ṣoṣo náà ni ẹ̀sìn lọ́hùn ẹ̀jìnà síta ọ̀hújù ṣùgbọ́n láwọn details kọ̀ọ̀kan tó ṣe pé wọ́n ń pé ẹ̀sìn lọ́hùn ni àwọn details yìí ó lè máa yàtọ̀ díẹ̀díẹ̀ láti ṣẹ̀ríà kan sí ṣẹ̀ríà mi gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọ ipe lèkúlì jàálìnà minkum ṣìràátàn wa minhaja ọlọ́run ní ìjọ kọ̀ọ̀kan nínú ìlàwọ̀ ọlọ́run ọba fún ní ṣìràátàn ṣẹ̀ríà àti wa minhaja ọ̀nà tí ó gbà ṣèjọ́sìn ọlọ́run bá ní a ìjọ kọ̀ọ̀kan ló fi jẹ́ pé nǹkan tí ọlọ́run bá fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní details òfin àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó yàtọ̀ sí nǹkan tó fún anábí isa alayhi salatu wa salam èyí tó fún anábì isa alayhisalatu salam àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó yàtọ̀ sí ti anábì musa alayhisalatu salam òun ló fàdó jẹ́ pé anábì isa alayhisalatu salam ìgbà tí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ parẹ́ ó ní wàlúù hílẹ̀ lẹ́kùn bá àdọ̀lẹ́dì alaykum èyí ọmọ israẹli lára nǹkan tí èmi wá ṣe òun ni pé àwọn nǹkan nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe ní èèwọ̀ fún yín tẹ́lẹ̀ ọlọ́wọ́n ọba ní kí n wá ṣe é ní ẹ̀tọ́ lára àwọn nǹkan mi ìtẹ́kọ̀ fún yín tẹ́lẹ̀ àwọn afáàmì ní ìtumọ̀ rẹ̀ ni pé wálé òhìlẹ̀ alákùn báàbọ̀ lẹ́dí húrímà àlẹ́kùn àwọn nǹkan mi táwọn àfáà yín tán ṣì yín lọ́nà tán ti ṣe léèwọ̀ fún yín kí n wá sọ fún yín pé àlàálì ni wọ́n ọlọ́wọ́n bò ṣe ní èèwọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ sẹ̀ríà ànábì kan sí kejì yóò mọ yàtọ̀ síra wọn bó tiẹ̀ jẹ́ pé èyí tí wọ́n ń pèpè sí mẹ́sẹ́jì kan náà ni òun ni sin lọ́wọ́n ọba allah kádẹ́ jìnà sí gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí allah ní pípé ni ní ìgúnran fún ni ìjẹ́jẹ́ fún ni ìgbáralé ni ìfọkàntẹ́ ni kájìnà sí gbogbo àwọn nǹkan yẹn àfi allah eléyìí ni wọ́n ń pè ní láà ìlàhà ìlọ́lá gbogbo àwọn ànábì ọlọ́run ọba ẹni wọ́n kò lórí eléyìí anabi tí ó wá wá gbẹ̀yìn òun náà ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tó bá ń bẹ lórí ilẹ̀ ayé tó gbọ́ mẹ́sẹ̀jì anabi wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn details tó so mọ́ kó tẹ̀lé kò bọ̀rọ̀ sọ yí pé òun ò ní tẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam pé anabi isa lòun á tẹ̀lé àbí anabi musa lòun á tẹ̀lé lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ló fi ní wàlẹ́dì nafsi bíyàjì mo fi ọba tó ní ẹ̀mí mi búra láyẹ̀sìmẹ́rù bíi ahadumin adi umma èèyàn kan nú àwọn tó ń bẹ nísìnyí òní gbọ́n pé mi muhammad sallallahu alaihi wa sallam yahudi yun àwọn nasarani yahudi ló pe rẹ̀ àbí nasarani ló pe rẹ̀ malami yomi bi lẹ́rí òsìtù mi kò wá nígbàgbọ́ nú alukóraní tọ́lọ́wọ́n ọba fìràn mi ilà dàkàlẹ̀ náà àfikún wọná ó túmọ̀ sí pé kò ń ṣe mùsùlùmí kò ń ṣe mùsùlùmí ṣùgbọ́n kání tó dúró ti mẹ́sẹ̀jì ànábì rẹ̀ àti details yẹ ní àsìkò tí ànábì yẹn ń bẹ àti lẹ́yìn ìgbà tánábì yẹn lọ kí ànábì míì tó dé bá wọn á ní mùsùlùmí ni ló fi jẹ́ pé àwọn tán gbà fún ànábì musa alayhi salatu salam tí wọ́n dẹ̀ bẹ̀ tán tẹ̀lé nǹkan tó gbé wá fún wọn tí wọ́n jìvẹ́ẹ̀tì mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n gbà tí ànábì isa alayhi salatu salam tó dé ó ti di pé details yìí tí òun mú wá òun náà tún gbọ́dọ̀ tẹ̀lé in addition to message tí àwọn méjì jọ mú wá so ẹni tó bá lóun ò ní tẹ̀lé anabi isa alayhi salatu salam pé anabi musa lòun á tẹ̀lé ìró èèyàn bẹ́ẹ̀ kẹfẹ́rí ni torí pé anabi isa alayhi salatu salam ọlọ́run ọba rún náà sí àwọn ọmọ israeli so ọmọ israeli tó bá lóun ò tẹ̀lé igbe anabi musa lòun sì fẹ́ máa tẹ̀lé fakọtikafa ó ti di kẹfẹ́rí then anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba náà sí gbogbo ayé ẹni tó bá ní rárá òun ò tẹ̀lé ànábì muhammad sallallahu alaihi wa sallam ànábì isa lòun tẹ̀lé ń tòun bí àwọn nàṣọ́rọ́ ṣe sọ àbí ànábì musa lòun tẹ̀lé bí àwọn yahudi ṣe sọ irú àwọn èèyàn báyìí kẹfìrí ni wọ́n tán bá ti gbọ́ mẹ́sẹ́ẹ̀jì ànábì wa muhammad sallallahu alaihi wa sallam torí pé mẹ́sẹ́ẹ̀jì kan náà ni wọ́n mú wá àwọn details kọ̀ọ̀kan ló yàtọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé lè kúlin ṣe àìnà mi kùm hajj ní sẹ̀ríà ní àsìkò tiẹ̀ tó bá sìkò rẹ̀ mu anabi muhammad sallallahu alayhi wa sallam òun ni ìparí gbogbo àwọn anabi ọlọ́wọ́ ọba tí ó sí details míì mọ́ lẹ́yìn títí ẹ̀ sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kúlé ummatin ja'alna man sakan umna gbogbo ìjọ tó ti lọ la fún ní ọ̀nà tí wọ́n yìí máa ṣèjọ́sìn téèdé bí wọ́n ṣe máa pẹran tèdè ni bí wọ́n ṣe máa pẹran aṣàlàyé gbọ́ ẹ fún wọn lápèjúwe nínú sẹ̀rí anabi muhammad sallallahu alaihi wa sallam a pẹran fún idul adha èyí tá a mọ̀ sí ọdún ńlá abọ́dún léyà a pẹran fún bá a ṣe pẹran tá a bá lọ ṣiṣẹ́ ájì a pẹran bẹ́ẹ̀ bóyá ẹran tàmátúrò ni àbí ẹran bí iná nú àwọn ẹran tó ṣe pàápàá bá a ṣe pàápàá ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣàlàyé ilé ìfún wa àwọn details yìí lè mọ́ wà nínú ṣẹ̀ríà anábì isa alayhisalatu salam ó lè mọ́ wà nínú ṣẹ̀ríà anábì musa alayhisalatu salam bó ṣe pé ọ̀nà míì nígbà pẹ́ẹ́rẹ́ títí wọn ṣùgbọ́n ìyẹn tán bá lò lásìkò anábì musa síwájú kánábì míì tó dé wá bá wọn ní nítorí tẹ̀lé nìyẹn tán bá tẹ̀lé wọn ti takò anábì wọn bẹ́ẹ̀ ni tánábì bá dé details míì tó bá tún mú wá wọ́n á tẹ̀lé òun náà gbàtánì muhammad sallallahu alaihi wa sallam tó dé tó ṣe pé òun náà ni òkun gbogbo àwọn ànábì ọlọ́mọba àti òjíṣẹ́ ọlọ́mọba àwọn details tó mú wá nípa dúdú ran ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níta gbọ́dọ̀ tẹ̀lé náà ni àtàwọn nǹkan ẹ̀sìn tó kù wà lèkúlè ummatin ja'alna man saka umnasiku ọlọ́run ní ìjọ kọ̀ọ̀kan àti fún wọn ní ọ̀nà tí wọ́n máa gúnran bákan náà ọ̀nà tí wọ́n máa ṣe àwọn àjọsìn wọn fala yunazi'unaka fil amr ọlọ́run ní májè kan bẹ́ẹ̀ jiyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ májè kan bẹ́ẹ̀ jiyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ tí ó láǹfààní gbà mí kò dẹ̀ láǹfààní mi mí tí expect lẹni tẹ́ ń bá jiyàn kò lódodo gbà ló fi jẹ́ pé ọlọ́run bá subhana wa ta'ala ani wàjà jẹ́lúhùn bẹ́lẹ̀ ti àṣàn báwọn dìbẹ́tì lọ́nà tó dájú báwọn dìbẹ́tì lọ́nà tó ṣe kíni tó dájú wọ́n látò ṣe àti alàlkitab ọlọ́run ni mọ́ bá wọn ta fún tíra ṣíwájú ẹ̀ jiyàn ìlàmì lẹ́tì àṣàn àfi lọ́nà tó dájú so ló jẹ́ pé islam fi ààyè ká dìbẹ́tì ilẹ̀ ṣùgbọ́n tí ìdìbẹ́tì pẹ̀lẹ́ yóò wá wúlò tí ó wà fruitful tí ó ní èso dáadáa ẹni yẹ gbọ́dọ̀ jẹ́ni tó ń wó òdodo ṣùgbọ́n ẹni tó ṣe bó ti dúró lórí títí ẹ̀ pé báwo ṣe máa ṣe tiwa ní kò sí tó lè sọ lórí ẹ̀ tó bá lòun gba dìbéètì òun waste time ara ẹni ló fi jẹ́ wípé ẹ̀sìn wa ó létò ọlọ́run bá tó sọ fún muhammad sallallahu alaihi wa sallam pé wàlá tu jahajin alal kitabi illa bi lẹ́tì àṣàn wàjá jihun lẹ́tì àṣàn òun náà ló ń sọ fún ní ààyè yìí wípé fọlá yunaziru nakafil amri májì kan máa bẹ jiyàn pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn torí pé wọ́n nìkan ṣe wọ́n lóòótọ́ gbọ́ so téèyàn bá ń báwọn èèyàn jiyàn àbẹ́ ẹ̀ ń bá fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tẹ́ ẹ rí wípé ẹni yìí alágídé yẹn ni ìyẹn ọ̀rọ̀ pátì àfilẹ̀ so eléyìí ni òṣùlùbù àwọn ẹni ìṣíwájú àbíkọ́ ẹgbẹ́ ní téèyàn mọ̀ wípé àwọn onírúurú èèyàn ni tó yẹ pé àwọn ìrújú ló mọ kó wá táwọn èèyàn bá lì sí sí èèyàn bẹ́ẹ̀ ó lè dẹ òdodo rúmọ́ èèyàn lójú so irú èèyàn bẹ́ẹ̀ àáfilẹ̀ tá a bá rí wípé kò ní nǹkan bẹ́ẹ̀ ṣe ń sọ a b ni ó mọ sọ so ó bẹ́tà kéèyàn fi irú èèyàn bẹ́ẹ̀ lẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ òdodo nìyí a ṣe dìdáàlù pẹ̀lú ẹ a ṣe dìbéètì pẹ̀lú ẹ so ló jẹ́ pé ká ṣe dìbéètì ní ombẹ́nu ẹ̀sìn islam kéèyàn kan sọ wípé báyìí ni èèyàn kan ní báyìí ọlọ́run wa subhanahu wa ta'ala fa in tanaza'tum fi shay'in tẹ́ bá jọ ń jiyàn pa nǹkan kan ní faruddu ila Allahi wa rasul ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹni kí ọlọ́run ọba sọ lórí iṣu tá ń fa yìí wa rasul kí ló ti ọlọ́run ọba sọ lórí iṣu yìí in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá ṣe pé ẹgbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀rẹ̀ gbọ́jọ́ kan ìgbọ́ zalika khairun ọlọ́ni tó dáa fún yín ni ẹ̀wọ̀ àsánù ta àwìlà tó lẹ̀ láti bọ̀ tán tó dáa ìyẹn méjì pera wọn mùsùlùmí lápèjúwe eléyìí ní ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń ṣe bó ṣe ẹ̀ka ṣe ni eléyìí ní báyìí ni iṣu tó simple ni ẹ̀yin méjèèjì ẹ̀ kọ́kọ́ ní open mind náà ipe tí n bá rẹ́rì mo ṣe tán àti yí padà bí nǹkan tí mo dúró lórí ẹ̀ yìí ṣùgbọ́n pé bẹ́mi ṣe ń sọ nìyí kò sí nǹkan tẹ́ lè sọ lórí ẹ̀ kàkà bẹ́ẹ̀ máa máa bú ẹni yẹn ni eléyìí kì í ṣe ìlànà islam torí pé ọlọ́run ọba ní wọ́n máa tẹ̀lé tún fi ìmí ń ṣe ìhín fahokùnmù ìlàlá níta bá ti ń bára ń jiyàn lórí ẹ̀ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba so tí kùránì ò bá yanjú fún wa nǹkan yẹn kò ń ṣe nǹkan tó yẹ ká máa sọ̀rọ̀ lórí ẹ̀ nǹkan tí àdìsàn náà sọ lásán ò bá yanjú fún wa kò ń ṣe nǹkan tó yẹ ká máa sọ̀rọ̀ lórí ẹ̀ dẹ́nu ọ̀rọ̀ tá à ń fà kí ni àwọn ẹni ìṣíwájú wa tẹ́kọ́kọ́ ṣe ìsìláàmù lásìkò anábíwá muhammad sallallahu alayhi wa sallam tàbí sáwọn sọ̀hábà àwọn tọ́jọ́ mọ̀ kí wọn kí náà sọ lórí oríṣi yẹn ọ̀rọ̀ ẹ̀sìn ni so ìtàn bá sọ lórí ẹ̀ òun lè ká dìbò ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wà mẹ́ni yóò ṣàkíkì rasúlà min báàdì máa tàbáyẹ̀ náà láwùlẹ̀ húdà gbogbo ẹni tó bá ń takò ọ̀rọ̀ ànábi lẹ́yìn ìgbà tí òdodo ti hàn sí ọ̀yẹ́tẹ́bí rẹ̀ sẹ̀bí lè mí nǹkan tó yàtọ̀ sí táwọn mùmìnì dúró lé lórí yóò wá máa lọ ṣe nǹkan yẹn bọ́lá àwọn mùmìnì ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí anabi muhammad sallallahu alaihi wa sallam tí lórí àwọn sahaba rẹ̀dùwánu láàlẹ́yìn wọ́yẹ́ tẹ́bi rírà sẹ́bi ìlmùmìnì ó wà lọ́n tẹ̀lé ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà àwọn mùmìnì nuwalihi ma tawalla ọ̀nà tó dojú kọ yẹn ibẹ̀ làwọn ọlọ́wọ́ bó dojú ẹ̀ kọ wọnúsùlẹ̀ jahannam àbá ọlọ́wọ́n bá ní jẹ́ ànámọ̀ là á padà sọ sí wọ́n sáà tí mo sì rọ eléyìí àtìbọ̀tán burúkú ni so ló fi jẹ́ pé ẹ̀mí wa gbọ́dọ̀ kọ́kọ́ mọ́ná ẹni tó péré ẹ̀ ní mùsùlùmí gidi yesterdil fún mọ̀ àtẹ̀kìjì yóò kọ́kọ́ wá yóò kọ́kọ́ kó ẹ̀rí jọ náà tó bá kó ẹ̀rí jọ ẹni tí àwọn ẹ̀rí yẹn bá sọ ibi tí àkídà rẹ̀ ó dúró lé lórí yẹn kò ṣe pé àtẹ̀kì fún mọ̀ yesterdil yóò ti kọ́kọ́ ní nkankan lẹ́mi náà pé bá a ṣe máa ṣe nì yóò wà mọ́ lọ ṣí alukur'ani láti mọ wá nkan tí ó fi justify ìfẹ́ inú rẹ̀ yóò mọ wo àwọn àhàdíìsì wo lòun lè fi justify irú èèyàn bẹ́ẹ̀ ò lè arrive sódodo láéláé ṣùgbọ́n kọ́kọ́ ní open mind náà issue tá a fẹ́ sọ yìí ni kí lẹ́sìn sọ lórí ẹ̀ yóò kọ́kọ́ wo àwọn nkan tẹ́sìn sọ lẹ́yìn ìgbà yẹn yóò wà dúró lórí tẹ́sìn sọ eléyìí ni ti ẹ̀sìn kọ́ wa ṣùgbọ́n ká ti kọ́kọ́ ní kankan lẹ́mi náà káyọ̀ṣẹ̀ máa lọ tú kúránì kàmọ̀ tó hadithi láti lè fi justify tó ń bẹ lẹ́mi wa àwọn onífẹ̀ẹ́nu ló máa ń ṣe bẹ́ẹ̀ so ọ̀rọ̀ mùsùlùmí ó yẹ kọ́rọ̀ wa kó yẹra wa ó yẹ kí aṣọ̀kan ṣùgbọ́n ìṣọ̀kan lórí kíni ìṣọ̀kan lórí tí àwọn ẹni ìṣíwájú wa dúró lé lórí ọlọ́run bá ní fa in amẹ́nu bí mùsùlùmí amẹ́ntúmbì tó bá fi lè nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ ìfọkọ́lẹ̀ yìí tádà wọ́n ti mọ̀ náà ṣùgbọ́n wọ́n ń tawọ́ lọ́wọ́ táwọn àgbà gbà bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n kọ́yìn síbò mí fa ìnáma òun fi ṣe kọ́k wọ́n kọjú síbò mí wọ́n kọjú síbi tí rẹ̀ muhammad wa fa ìnáma òun fi definitely wọ́n mọ̀ òpósì òdodo ni torí tó òdodo bá ní báyìí ni ẹ kọjú síta bá kọjú síbò definitely àti kọ̀yìn sódodo so fa ìnáma òun fi wọ́n mọ̀ òpósì òdodo ni ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní fàṣẹ fíkà òun lọ́ọ̀ ìrẹ́ muhammad ọlọ́wọ́ bó tu ẹ lọ́dọ̀ àwọn èèyàn tán dẹ́sìn ẹrú wa huwa sami'ul alim ọba tó ń gbọ́ gbogbo nǹkan ni tó mọ gbogbo nǹkan bákan náà ọlọ́run bá ní wala takunu minal mushrikin ẹ má dàbí àwọn ẹlẹ́bọ minal ladhina farraqu dinahum wa kanu shi'a àwọn tó ṣe pé ẹ̀sìn tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wa pé ká máa ṣe lórí ilẹ̀ wọ́n mú ẹ̀sìn yẹn wọ́n pín yẹlẹyẹlẹ wa kanu shi'a àwọn adoríṣiríṣi jọ kullu hizbin bima ladayhim farihun pátì kọ̀ọ̀kan ló ń rìjọ́ ẹ̀sìn tó ń bẹ lọ́wọ́ rẹ̀ so ká pinna wa yẹlẹyẹlẹ àwọn kan ní nakshanbadiya àwọn kan ní tijaniya àwọn kan ní shadaliya àwọn kan ní rifaiya àwọn kan ní kọdiriya gbogbo àwọn kan wọ̀nyí máa ń sọ̀rọ̀ láwọn bí sultan kò sẹ́fídẹ́sì gbogbo àwọn kan wọ̀nyí tá a bá jọ ń fọ̀rọ̀ ماذا قال الله ماذا قال الرسول ماذا كان عليه الصحابة رضوان الله عليهم كلا الله وبا صلوا له رتان كلا نبي سو كلا وصحابة بلوري أسيوانو ṣùgbọ́n àfáà mi ló sọ bẹ́ẹ̀ àfáà mi dẹ̀ gúdù gan kò sí dókàn wá pẹ̀lú yẹn ìtọ́wá láfáà rẹ sọ tó o bá ti lè mú wá nínú alkùránì àti súnà àti ìṣe sí àwọn ẹni ìṣíwájú fọwọ́ mọ̀dúdùn tí ó dá padà sí ẹni tí yóò bá dẹ̀ fẹ́ ṣòfò tí yóò fẹ́ ṣìnà ní yóò tẹ̀lé ìlànà tí àwọn ẹni ìṣíwájú tàn bẹ̀ lórí ẹ̀ torípọ́lọ́wọ́n bá dídì sọ ní ìgbéfà ìnáma fi ṣe kọ́ọ̀kì wọn ò mọ òpósì òdodo ni wọ́n mẹ́ni oṣù akíkí rọ̀sùn ẹni tó wá ń òpósì òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alaihi wa sallam káwọ connection aya méjèèjì fa ìnáma òfìṣì kọ́ọ̀k wọ́n mọ òpósì òdodo ni nínú aya mi ọlọ́ni wọ́n mẹ́ni oṣù akíkí rọ̀sùn ẹni tó bá ti wọ́n òpósì òjíṣẹ́ lẹ́yìn ìgbà tó yẹ pé kí ni min baadi ma yatab min baadi lẹ́yìn ìgbà tí ń tójú òdodo ti hàn sí wa yattabi ghayra sabilil mu'minin ó wá tẹ̀lé ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà táwọn mùmìnì ń tẹ̀lé ọ̀nà táwọn mùmìnì ń tẹ̀lé náà ni kọ́lá láwù kọ́lá rasul kọ́lá sọ́hábà ọ̀nà àwọn mùmìnì yìí ṣùgbọ́n òun ní rárá òun ò ní tẹ̀lé ọ̀nà yẹn òun á tẹ̀lé ọ̀nà míì ni ọlọ́wọ́ bá ní wọ́n máa ní ṣáàkìkì rasul min bàdí máa tabayyana láwùl húdá wọ́yẹ́tẹ̀lé gẹ́rà sẹ́bílì mùmìnì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nuwalli ma tawalla ọ̀nà tó dojúkọ yẹn ọ̀nà yẹn náà ni àánì kó máa tọ̀ lọ torí ọ̀nà yẹn dẹ̀ ni kò lè lídìí ẹ̀ síbi kankan wà nùsùlẹ̀ jahannam jahannam ni ó lídìí ẹ̀ sí wà sá àtúmọ̀sọ̀rọ̀ ọlọ́ni àti bọ̀tán burúkú lélẹ̀ kọ́lọ́ ọmọ kó ṣàánú wa so likulli ummatin ja'alna mansakan umnasiku ọlọ́run ní àwọn tó ṣíwájú yín a fún wọn ní ọ̀nà gbàṣèjọ́sìn tí wọ́n máa ṣèjọ́sìn wọn bó tiẹ̀ jẹ́ wípé mẹ́sẹ̀gì yẹn nǹkan kan náà ni ṣùgbọ́n àwọn details kọ̀ọ̀kan yàtọ̀ so ìjọ títí ẹ wọ́n ní mẹ́sẹ́ẹ̀jì tó ṣe pé gbogbo àwọn tó bá bẹ láyé àtàwọn tá ń bọ̀ wá náà mẹ́sẹ́ẹ̀jì ẹ̀yìn náà ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé torí pé kankan náà ni pẹ̀lú mẹ́sẹ́ẹ̀jì tó súnmọ́ tó tó ṣíwájú bákan náà àwọn details tó mú wá òun ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ló jẹ́ pé ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ńgbà tó sọ wípé wàlẹ́dì nafsi mo fi ọba tó ní ẹ̀mí mi búra láyé sinahu bí ahdumin adil ó mẹ́tìyàwó ní àwọn nasarani èèyàn kankan nínú umma yìí ò ní gbọ́n pa mi yahudi ni àbí nasarani fún ma lamiomin bí bilẹ́dẹ̀ ó sì tùbí kò gbá ń tán fi rán mi gbọ́ ilà dàkàlà náà yóò wọ̀ náà ọ̀rọ̀ anamisọ̀lá asálám àti àyà wà máa ń yóò ṣe àkíkì rasul min báàdì máa tàbáyé aláwọ̀lúhúdà wà yá tẹ́bí gaira sabil mini níwọ̀n lè máa tàwálà wà nùsùlẹ̀ ìṣàánù wà sáà àti masira ẹ̀rí pé kankan náà ni ọ̀rọ̀ anamsọ lásán ohun tú alukur'ani ni so ọ̀rọ̀ yẹn jọra wọn ló ń jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé a máa gbé innovations kalẹ̀ ẹ báwọn bàbá wa ṣe máa ń ṣe yín ṣe evidence ní ẹ̀sìn islam ẹ̀yìn tá a báwọn àfa wa tí wọ́n ṣe ni kò ń ṣe evidence nínú islam ẹ̀yìn tó lórí ẹgbẹ́ wa sọ lélẹ́yìn kò ń ṣe evidence nínú islam ẹ̀yìn tí ṣé wùmí sọ lélẹ́yìn kò ń ṣe evidence nínú islam evidence òní kílà nẹ́bí àtàwọn sọ̀hábà kí ni nǹkan tí wọ́n ń ṣe eléyìí ni evidence inú islam ẹni tó bá fi lè mú kankan wá pé nǹkan tá à ń ṣe yìí báwọn ànábì sọlọ àsánmà ànábì àtàwọn sàábé rẹ àtàwọn tí wọn jẹ ọmọ kéwọn wọn bá ṣe máa ń ṣe é nì irú èèyàn bẹ́ẹ̀ ó ti là òun ló mórí bọ́ ṣùgbọ́n ẹni tó ju ọ̀nà àwọn mùmínú nìyẹn tó ju ọ̀nà wọn lẹ̀ tó lọ ń tẹ̀lé ọ̀nà mi ọlọ́run bá ti fi sọmi tọrọ ẹ̀ akọ̀gùn sí ni kọ́lọ̀ wa kó ṣàánú wa kó mọ̀ ṣe wá lọ́mọ náà ọlọ́run subhanahu wa ta'ala ni wa nusli jahannama wa sa'at masira ọlọ́ọ̀bá nítorí náà fọlá ibùdó ṣe ọ̀rọ̀ nẹ́kẹ́ fi àmì mẹ́tẹ̀ kan máa bẹ dìbẹ́tì wọn nìkan ṣe wọn nìkan gbọ́ wọ́jọ́ ìlà rabik ìwọ́n máa pèpè lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìpèpè lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ fún un àyà mi udùrù ìlà sẹ́bílì rabika bil hikmati wal mọ̀ọ́idọ́tì alhassana ọlọ́run ní pẹ̀lú súnnà ta fún rẹ muhammad sallallahu alaihi wa sallam àlàyé ta fún ẹ fi pèpè lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba rẹ wàlúmọ̀ ìdọ́tìl hasana wá sí tó dáa ṣe fún wọn wàjá dín omelẹ́tì hasan táyé dìbẹ́tì bá wà dìbẹ́tì pẹ̀lú wọn ní the best ọlọ́run subhanahu wa ta'ala nínú àyà mi oníwàlá tó ṣe hajj alalkita àwọn ta fún tíra mọ́ bá wọn jiyàn ẹ̀ ń labilẹ́tì hasan ẹ̀yàfi lọ́nà tó dáa jùlọ so ẹnìbọ̀ tí wọn bá ń bá jiyàn èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ni kí ó ṣe pé tí ó mú mú lẹ́mìíyàn oníbó lẹ́nìyàn ṣe fẹ́ mọ́nà kò ń ṣe bó o ni mo ṣe fẹ́ yẹ̀yẹ́ ẹni yẹn torí pé táwa áfítà ni bó làwọn èèyàn ó ṣe mọ̀nà ṣùgbọ́n tí èèyàn bá rí i pé olórí kunkun èèyàn ni òun náà ń wọ́nà àti dojú òdodo bó lẹ́ni dẹ́ni èèyàn lè expose irú èèyàn bẹ́ẹ̀ tí bá tún wá rí wípé ẹni tó ń ṣorí kunkun kò fẹ́ gbòdodo ó ń yí pa èèyàn á fi lẹ̀ èèyàn ò ní bá dìbéètì mọ́ torí pé kí ni kò ní òdodo gbọ́ ó kàn ṣe agídí ni so eléyìí ó jẹ́ nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam innaka la'ala hudan mustaqim dájúdájú orí ìmọ̀nà tó dúró déédéé ló wà ọlọ́run àmọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfanibuwa muhammad sallallahu alaihi wa sallam ipe kó lè ṣe kíni kó lè dúró déédéé kó mọ́ mi kan torí pé ńgbà míì téèyàn bá wo bí irọ́ ṣe pọ̀ tó àti bí àwọn èèyàn ṣe tẹ̀rì sínú àánú ẹ̀rọ báyẹn gbá mi pé ṣé òun ṣe pé mi ni mo ṣìnà ṣá ẹ̀rọ báyẹn ló fi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala máa sọrú fáàsì báyìí a sọ fún ẹbí muhammad sallallahu alayhi wa sallam láti lè fi mú ọkàn rẹ̀ dúró nípa wípé orí òdodo ló wá máa wo pé àwọn èèyàn ọ̀rọ̀ tẹ̀lé ẹ kó wa torí ẹ juwọ́lẹ̀ orí òdodo ló wà máa yẹ kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run bá máa sọrú àwọn fáàsì báyìí a máa sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ní àwọn àyà tí ó pọ̀ àbí àwọn àyè tí ó pọ̀ torí pé ń gbàmí ànímsọ lásán àwòpó nìkan ni àbí àwòpé àwọn táwọn ń ṣe àwọn kéré awo nǹkan táwọn èèyàn ó fẹ́ sọ ń gbà mí ọlọ́run bá ní mọ́ wò ó ló fi jẹ́ pé ńgbà tán pé ní wèrè ẹ̀rí pé wèrè lélẹ́yìn ní tó ń sọ yàtọ̀ sí táwọn bàbá wa sọ ọlọ́run ọba ni nọ́ọ̀nù alqalam wa máa yẹ̀sọ̀rọ̀ máa ń tẹ̀mí ní ìmọ̀tò rọ́bíkà ní majnun ọlọ́run ọba ní òun ṣe wèrè ọlọ́run ọba ló ṣì dẹ̀ra lé ẹ lórí ni máa ń tẹ̀mí ní ìmọ̀tò rọ́bíkà ní majnun ọlọ́run subhanahu wa ta'ala ó wá fi kún ipe òun pépè lọ síbi ètò jẹ́ òdodo ètò jẹ́ ìmọ̀nà òun bẹ́ lórí nǹkan tó jẹ́ ìmọ̀nà ni òun máa bẹ lórí àná so gbogbo eléyìí òfin rinlẹ̀ ìpè anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òrànṣẹ́ ní ti òdodo ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala oníwà ìjáda lóka tó bá tún bẹ́ẹ̀ jiyàn fọkúlìláhu alamu bí máa ta àmàlú sọ fún wọn pé ọlọ́wọ́n ló nímọ̀ nǹkan tẹ́ ń ṣe bìrọ̀ ẹja parí ẹ̀ síbi ọjà fílẹ̀ bẹ́ẹ̀ that tí wọn bá ti gbà ní ká fi lẹ́bẹ̀ ọlọ́wọ́ bá lónímọ̀ nípa gbogbo tẹ́ ń ṣe ju èmi gan lọ so ká fi lẹ̀ tó ṣe pé ẹ̀ bá gbà tó bá yẹ pé ẹ̀ gbà ọlọ́wọ́ bá ní aláhu yakumu bẹ́yìn náà kùmí yọmọ kíyàmá tó bá dijọ́ gbèdé gbogbo yín tí màá kùntùn fi tọ̀tẹ̀lifóònù nípa àwọn kan tó ṣe yí pé ẹ̀ ń ṣe àpẹẹrù lórí tẹ́lẹ̀ ìlọ báyìí tẹ́lẹ̀ ìlọ báyìí ṣùgbọ́n ìwọ gangan ló ń bẹ lórí òdodo ìwọ gangan ló ń bẹ lórí ìmọ̀nà orí àánú náà wà ṣùgbọ́n tó bá bá wọn dìbéètì tí wọ́n juwọ́lẹ̀ tán sórí kókó fi wọ́n lẹ̀ ọlọ́wọ́n sọpọ́lọ́ ọba lónìmọ̀ nípa gbogbo ń tẹ́ ń ṣe jù tó bá dijọ́ ń gbé ní alikiyama ló ń wà dájọ́ lọ́wọ́ àrùn gbogbo yìí ni ṣùgbọ́n kéèyàn má bàa sí gbọ́ yé pé àwa social media ló rọ́ǹgì ni àbóhùn ló right ọlọ́wọ́n bá fi rinlẹ̀ wípé ìwọ ló ń bẹ aláhùdán mustaqim lórí ìmọ̀nà tó ṣe wípé ó dúró déédéé so tó túmọ̀ sí wípé ẹni tó bá fi lè ká aláfa anabi sọlá asalam tó tako ìlànà rẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn fàkọ̀bọ́nla ó ti sọnù ní àánú tó ṣe pé òfojú hàn ọlọ́run bá sọlé ní àmọ́ ayá tó pọ̀ ọlọ́run bá ní wọ́n máa kánà lè mímí ni wàlá mú mi nàtí ìdá kọ́dọ̀ láhùn ọ̀rọ̀ sólù amúra àyà kúnà lọ́wọ́ mílíkì yàrá tó mi ní amúrihìm kò tọ́fẹ́ni tó pè rẹ̀ ní mú mi ni ọkùnrin náà bóbìnrin ni tó ṣe pé tí ọlọ́wọ́n bá ti òjíṣẹ́ rẹ̀ bá dá ẹjọ́ kan àyẹ̀kúnà làwọn ìkìyàrá tùmí amrihim wọn wá ẹ báwo ṣe máa ṣe tiwa ni wàláì aburú ńláńlá ni ẹ kó ti evidence fún ẹlòmínú alukur'an sunna anamisa ọlọ́sàn ní nǹkan tó kílẹ̀ báyìí àfa gbogbo tẹ sọ àti gbọ́ ṣùgbọ́n ní mọ́ṣáláṣí tiwa yìí bá ṣe máa ń ṣe ni ní àwùjọ tiwa yìí bá ṣe máa ń ṣe ni nǹkan tẹ́lòmí ò lè gbà kán fi lọ́run ni màá fi lọ ẹ̀sìn ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ lélẹ́yìí aburú ńláńlá ni òun ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló fi lé lórí rẹ̀ wípé gbogbo ẹni tó ṣe wípé kò bá ti gbantana ibi sọ̀rọ̀ lásán tó ń mú wá irú èèyàn bẹ́ẹ̀ fi ṣe kọ́ọ̀kì ni ó ń òpóòsì òdodo ni fàláwọ̀ rọ́bì kẹlẹ́ ìhùmínú òòrùn ọlọ́run ni mo fi ọlọ́run ọba rẹ búra wọn ṣe mú mi ní àtayọ hakimu kẹfì má ṣe jara bẹ̀yìn àwọn ètò bá ń lọ láàrin wọn wọn á fún ẹ lọ́rọ̀ sọ fún mọ̀lá ẹ̀ ṣe ìdòfin àǹfóṣin haraj mímà kọ̀dọ̀ ìjì ètò bá ti wá dẹ́lẹ́jọ́ wọn ní ní kankan ìgbésẹ̀ wọ̀nyí sálímù tẹ́sílímà wọn á juwọ́ lẹ̀ completely nítorí pé ní islam ni olùjọ́ táwa mùsùlùmí tí a bá rí báyìí kọ̀rọ̀ wa tó lójútu ṣùgbọ́n gbà tí a bá ń sọ yí ntọ́lọ́ ń sọ tá sọ ni táwọn èèyàn ń fi àṣà tó ń fi ṣe tó ń fi ọ̀rọ̀ bàbá tó ń fi ọ̀rọ̀ ọ̀yá tó ń fi ọ̀rọ̀ àfá ọ̀rọ̀ ṣéwù tó fi ń gbádànù in tí ó mọ̀ ṣẹlẹ̀ nípa àwọn èèyàn ó mọ òpósì òdodo in tí ó ṣẹlẹ̀ nípa ẹnu wagun òní kò láàrin ara wa ọlọ́dẹ wọ́nu wa wọ̀lá tó kú ní mílẹ̀ mùsùlùkì ẹ má dàbí àwọn ẹlẹ́bọ̀ mìíràn lẹ́dí ìnà farakúdì ìnà hùn àwọn tán ẹ̀sìn wọn tán pin yẹlẹ yẹlẹ wọ̀kánu ṣíà àwọn adúlí ṣíṣí jọ olùhìsbín bímọ àlàdé ìhìn fọ́rọ̀hùn pátì kọ̀ọ̀kan nínú ẹ̀ ń dùn lórí rẹ̀ pò ń bẹ lójú ọ̀nà ṣùgbọ́n ẹni tó ń bẹ lójú ọ̀nà òun lẹni tó ṣe wípé ó tẹ̀lé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ń tẹ̀lé ìlànà rẹ̀ tó tẹ̀lé ìlànà àwọn sahaba rọ̀dọ̀wánulá alayhim òun ni ó ń bẹ lórí ọ̀nà wọ́n ń tó ti rúhu tá a tájú ọlọ́ni tẹ̀ bá ti ń tẹ̀lé anábì ẹ̀ẹ́mọ́nà tẹ bá ń tẹ̀lé ẹ mọ̀nà ṣùgbọ́n tó bá ní ẹ ìtànàbí sọ yẹn ó sọ títí ẹ ní bóyá ó sọ ọ lẹ́nu direct àbí ó sọ ọ pẹ̀lú ìṣesí irú èèyàn bẹ́ẹ̀ ọ̀kọ̀ dọ́là dọ̀là lẹ́nubìnà ó ti sọnù ní àná tó fojú hàn abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣe wá nú àwọn tí ó máa gbọ́ òdodo tí wọ́n dẹ̀ máa tẹ̀lé kó ru ọkàn ẹnì kọ̀ọ̀kan wá fún ọ̀rọ̀ ọlọ́wọ́n bá kó mọ́ ṣe wá nínú àwọn tí ó máa tako òfin ọlọ́wọ́n bá nítorí àǹfààní ayé kan sí kejì kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá ní mùsùlùmí gidi kọ́lọ́wọ́n fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ilẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wasallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu